Oh. المتين القوي المتين الولي الحميد المبدي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواجد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وهو خاتم الأنبياء وأفضلهم وعلى أهله وأصحابه أجمعين آمين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé àdìjọ kó ojúmọ́ mọ́ o àbáríkà júmọ́ àtòní àlá àjẹká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àfihàn lè fi fìdí lórí one zero oh one point one parrot fm lókè ìbí nílùú ògbómọ̀ṣọ́ mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ̀nsọ́ ọ̀làdùnní bello ló kọ́ mi mo kí i káàbọ̀ sórí ètò sheikh ìbéèrè tí màá fi máa ṣíde oná ni pé oníbèrè bèrè ìyẹn abdulaziz láti èkó wọ́n ní àwọn àwọn fẹ́ ṣe nìka bẹ́ẹ̀ làwọn sì ti rẹ́ni táwọn fẹ́ fẹ́ àwọn sì ti lọ sí ilé àwọn onítọ̀hún láti lọ yọjú wọ́n ti fọwọ́ sí ìyá àti bàbá ti yọ́nú sí i kódà wọ́n ní àwọn ti fi fún un gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n wọ́n láwọn ò tí ì faramọ́ kọjá pé ìyàwó àmọ́ lọ sí ọ̀dọ̀ ọkọ láti máa gbé ní ọ̀dọ̀ ẹ̀ báyìí torí pé àwọn fẹ́ kọ́ parí ilé ẹ̀kọ́ rẹ̀ tí ó kù sáátà kù sáátà tí ó parí òun àwọn wẹ́ à irú ìfi ọmọ fúnni wo ni eléyìí kódà àwọn atúmọ̀ sọ fún ọmọ wọn lóbìnrin pé tó bá béèrè nǹkan wọn ni à ṣé bó ti lọ́kọ lọ béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ọwọ́ anitọ̀ odò wo ni kó wọn dọ̀n láti lórí eléyìí bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. òfin ọlọ́run dá lórí pé ní ìgbà tí bàbá ọmọ tó bá ti fi ọmọ rẹ̀ tó fi fún ọkọ pọ̀ ń fi fún ọkọ máa jẹ́ ìyàwó fún tọkọ náà sì tẹ́wọ́ gbà tó lóun gbà níyàwó tẹ́lẹ̀rí méjì jẹ́rìí sí pẹ̀lú sọ̀dáàkì tí ọkọ san obìnrin ti di ìyàwó fún ọkùnrin yẹn tá a bá sì sọ wípé àfihàn síwájú láti máa ṣe lè máàmù fúnni nínú sọ̀lẹ́à. tí a alẹ fún ni kò rí ké hmm. ti sọ pé kí ni tọmọ yẹn tí wọ́n fẹ́ máa ṣe nílé yín hmm. kí ni tó pé wọ́n máa yọ lọ ríra wọn ni obìnrin ò ní tí kó lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ sánsan eléyìí takò o hmm. nítorí pé fọkọ fọkọ rẹ̀ níbo ti máa ṣe bẹ́ẹ̀ islam fara mọ́ bẹ́ẹ̀ eléyìí jẹ́ àṣà táwọn èèyàn gúnlẹ̀ ní ìgbà tí ọ̀rọ̀ ilé ayé tó mumú láyà wọn hmm. ní pé ọmọ parí sukùl náà ṣáájú kó tó di pé yóò kó lọ bọ́kọ rẹ̀ hmm. ó tẹ akọ́mọ lọ sí sukùl ó sì dá kọ́kọ́ mọ́ ó náà máa ń táyé ń wí hmm. ṣùgbọ́n náà nìkan lọ́mọ tí ó parí rẹ̀ tá a bá rí tá a bá pé dandan àfi kọ́ ọmọ parí sukùl sáà tún ní pé dandan ó dìgbà tó ọmọ bá tó parí sáfíìsì nígbà tó ní pé dandan olùgbà tó bá tó rí sẹ́bí hmm. síbẹ̀ náà ni bàbá àyà rẹ̀ náà ṣe fún bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ náà fi fẹ́ bàbá àyà rẹ̀. la ilaha illallah. ẹlẹ́yìí jẹ́ bó ṣe jẹ́. naam jazakumullahu khairan. nọ́mbà tí ẹ máa wá sí rèé o zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwọn tó ń bẹ lágbègbè ìjákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nọ́mbà tẹ́yìn mọ́ pèsè rẹ̀ o plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà lẹ́lẹ́ máa wò wá lórí ìkànnì ojúwe wòmí wọ facebook ẹ fi ọ̀làdùnní belò ẹ fi wá ẹ sì rí èmi àti sheikh bí a ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ẹ lọ́hùn wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kọ yìí. ó kọ́ mi ní lukman láti wàkàdìbí burkina faso. láti burkina faso kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ dókítà ní nípa márùkẹ́ ìmọ̀lẹ́ tí wọ́n mọ̀ ṣe tí wọ́n mọ̀ ń gbé uniform wọ́n mọ̀ ń gbé dáhùn nípa àwọn aṣọ táwọn ọmọ wọn wọ̀ ti tẹ̀lé àìsàn àbí tètè rere àwọn àwọn tó máa ń ṣe bíi afarajológun àbí. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gbìyànjú ní kí wọ́n fẹ́ ṣe nìkan. tí wọ́n fẹ́ ṣe nìkan. nìkan ni jẹ̀ wọ́n fún aṣọ tó lọ gbé ní ẹ̀. aṣọ tó lọ gbé tí tètè àwọn ọmọ ọkọ. abẹ́ bóyá bí abẹ́ tẹ́ǹtì kékeré kan tá máa ta fún ìyàwó àtọkọ. náà wọ́n náà tí ìyàwó tí wọ́n máa ń wọ̀ tí wọ́n bá fẹ́ ṣe nìkan. àtúntà àwọn yẹn mọ̀ ń gbé àwọn jàmbá mọ̀ ń gbé àwọn jàmá máa ń gbé. sanko. wọ́n jọ dárò aṣọ kan náà alhamdulilayi alhamdulilayi ọkọ lábẹ́ lábẹ́ ọ̀dà kò burú iná ló lè bọ́ sí lábẹ́ òfin ọlọ́run hmm. ní kíkájọ kánkó aṣọ nítorí àjọyọ̀ bẹ́ẹ̀ àwọn ìdílé ọkọ bẹ́ẹ̀ àwọn ìdílé ìyàwó àbáwọn ọlọ́rẹ̀ẹ́dẹ́ ìṣẹ́jọpọ̀ àwápọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyàn kò sí nǹkan tó burú ń bẹ ipa àjọ kánkó lópin ìgbà tí ọba ti ní àwọn èèyàn lára láti múra bí ọmọ sukùl kò sí nǹkan tó burú ń bẹ. ẹ lọ́wọ́ ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight bí ẹ bá ṣe ń wò wá lójú ìkànnì wo wíwọ facebook ẹ tún máa ṣíà rẹ̀ káàkiri kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà kó tún máa láǹfààní àti jẹ àǹfààní ẹ lọ. wa salaam wa rahmatulahi wa barakatu o kọ́ yín. orúkọ mi ni ibrahim sali haruna fúnramọ́tòrú ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o dákun fẹ́ bi dọ́kítù léèrè pé kéèyàn bá fẹ́ ṣe sọ́lá mhm. àwọn kan máa ń pèrún lẹ̀ bẹ́ẹ̀ bá pé nìsín bóyá àrùn afi wọlé ní hmm. four twenty nìsín hmm. ìpínlẹ̀ ní four o'clock. ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ àti pé tá a bá pèrò gan-an ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ sà. alhamdulilayi ká pèpè fún gbogbo sọláàt nígbà tásìkò rẹ̀ bá wọlé ìlànà nabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó sì jẹ́ yàrá ojúṣe wa tá a gbọ́dọ̀ mójútó. Mm aburú sì ń bẹ nínú kílò kan wà kó jẹ́ pé wọn ò ní máa pèpè fún sọlẹt hmm. nítorí tí ìlú kan bá fi lè jẹ́ pé àwọn ará abẹ ẹnu wọn kò lórí pé àwọn ò ní máa pèpè fún sọlẹt nígbà tásìkò sọlẹt bá wọlé nítorí dájú ni pé wọn máa fi léyìn ṣàpèjúwe pé kò sí mùsùlùmí kankan bẹ. láyé john nígbà tí àwọn jagunjagun ẹ̀sìn islam bẹ́ẹ̀ náà ni ni wọ́n sì máa bẹ títí tíjọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn tá a fẹ́ jà lókan lógun lábẹ́ òfin ọlọ́run hmm tá a bá gbọ́ pé wọ́n pèpè fún sọ́láàtì ń bẹ̀ á wà wọ ogun ró pípa àwọn mùsùlùmí ń bẹ́ ń bì hmm. àmọ́ tá a bá ti gbọ́ pé wọ́n pèpè fún sọ́láàtì ń bẹ̀ á pa àwọn ẹni tí èsè mùsùlùmí ló wà ń bì àwọn ẹni tá a fẹ́ jà lógun náà ló wà ń bì hmm. torí ẹ̀ ìlú ọ̀gbọ́dọ̀ wà kọjá pa pèpè fún sọ́láàtì hmm. àǹfààní ńlá tún bẹ nínú pèpè fún sọ́láàtì pé ọlọ́run máa bá wa tara rẹ̀ yóò máa fi lé àṣetán níjìnà torí ẹ̀ ló fi jẹ́ pé ńgbà tó máa ń pèpè fún sọ́láàtì àṣetán ni máa ń sá Hmm. yóò máa sá kíjokíjo yóò máa sá kójókójó kò ní lè dúró tòsí yóò máa wá hu yóò máa pariwo nítorí kó wọn mọ bàa láǹfààní àti gbọ́ ntẹ́ni tí ń pèpè ń wí nítorí pé tó bá fi lè gbọ́ òun náà tún jẹ́rìí gbé ẹni tí ń pèpè fún sọlá tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù. Hmm. àṣetán ni ó sì sí fún kẹ́nìkan lè bá a sórí rẹ̀ ọ wà fún ẹni tí ó sórí ibò lè bá a sórí ibò ni. Hmm. òun ò ní fẹ́ gbọ́ torí tó bá ti gbọ́ ó ti di túláàsì lórí rẹ̀ pé kó jẹ́rìí gbé onítàn tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmù náà lẹ́sẹ̀ furasí ládùúgbò yín pé tó máa ń pèpè fún sọlá tá à ń sì ń pè dáadáa ẹ rí i pé gbogbo ajá tó wà ládùúgbò ní gbádùn mọ́ hmm. ìdí ni pé àwọn ajá ń rí ṣètọ́n bí ṣètọ́n ní bá ti sí wọn ń sá lọ ti bẹ̀rù ti bẹ̀rù yóò máa dẹ́rù bà wọ́n náà hmm. yóò wá mú káwọn máa gbó ẹ rí i pé àwọn ajá wọn yìí sábà fara balẹ̀ ó dìgbà wọn bá tó pèpè fún sọlá ti kàn hmm. wàyí o a gbọ́dọ̀ pèpè fún sọlá ti kàn kásìkò rẹ̀ tó wọlé nítorí pé àpéélẹ̀ hmm. ó bí ká ṣe sọ̀láàtì náà láṣẹ̀ẹ́lẹ̀ gbogbo sọ̀láàtì tá a bá sì ṣe láṣẹ̀ẹ́lẹ̀ agbára gbóná lásán ni àti tẹ̀ láṣẹ ọlọ́ hmm. ọlọ́run sọ wípé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ ẹ gbọ́dọ̀ pé lápèlẹ̀ hmm. àmì pásìkò ti wọlé ìnìpèpè tá à ń pèpè tó bá jẹ́ pé sọ̀láàtì ń wọlé lápèjúwe ẹ gbọ́dọ̀ pé ilẹ̀ láago mẹ́rin aago mẹ́rin ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún gangan gangan lẹ́pẹ́ ẹ wọ́n á tún fi bí ìṣẹ́jú mẹ́wàá lẹ̀ hmm. fáwọn èèyàn láti jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ yín mọ́ṣáláṣí láti wá ṣe sọ́dà hmm. eléyìí tó túmọ̀ sí pé aago mẹ́rin àbọ̀ ti fẹ́ lu kótó dípò ẹ̀sẹ̀ kọ́ ọmọ torí ẹ̀ arọ̀ wa ike ká mójútó ní ti sòfin ọlọ́run hmm. káyé tẹ̀lé fẹ́ẹ́nu àá pè láago mẹ́rin àsìkò sì ti wọlé hmm. ẹni bá ṣe bẹ́ẹ̀ kò ní ládà kankan o ẹnikẹ́ni tó bá sì gbọ́ tí wọ́n ń pèpè fún sọ láti bẹ́ẹ̀ kásìkò rẹ̀ ó tó pé hmm. ẹ gbọ́dọ̀ dáhùn hmm. torí kò fi ọlọ́ọ̀ni pé idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n ń pèpè fún sọ láti irú tó ló pèpè ń wí ni kẹ́yìn náà máa wí ìyẹn tó bá yẹ pásìkò ní bá ń pèpè sí àmọ́ tí wọ́n bá pè lápè ilẹ̀ ẹ má dáhùn nítorí pé ń kọ́ bí wọ́n ṣe ń pèpè ni kò tí ì pèpè. <laughs> náà jazakumullahu khairan hello ìyá ó ti já hello aleykum salaam wa rahmatulah ọkọ yín ẹ ṣe o màmá àmín. orúkọ mi sẹ́ni fásitì abdulsalam látọ́kọ̀ owó ní ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àbàbà wa ni pé orígun wo ni èèyàn lè dé lẹ́yìn ó fi sọ fún yẹn pé mo fọ́ lọ́lọ́ lọ́wọ́ pé tí ẹ bá jọ ń fa ọ̀rọ̀ kan láàrin ara yín àbí tọ̀ ọ̀dà. tó alhamdulilayi tí a bá jọ ń fa nǹkan pẹ̀lẹ́ nìkan báyẹn tọ̀ wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ láti jùlẹ̀ báyà ní nǹkan kan gbà lọ́dọ̀ rẹ̀ ó lóun ti gbẹ́sẹ̀ lé ó ní gbogbo ní tó bá fẹ́ ṣe kò ṣe gbogbo ní tó bá fẹ́ dàkọ̀dà bó fòtọ́ dẹ́yẹ̀ wọn ní fún ọ. ẹ̀yin sì ti mọ̀ pé bẹ́ẹ̀ bá bẹ̀yàn sí náà kò ní gbà. Hmm. bẹ́ẹ̀ bá ní ẹ fẹ́ fi tàwọn agbófinró tẹ́ fẹ́ fi kún kò ní yanjú síbi kan torí pé ó jù yín lọ lè fọwọ́ lágbá yín síbi tó bá fẹ́ hmm. so ẹ sọ pé fà sí kóòtù ọlọ́ni hmm. ẹ sọ pé filẹ̀ fọlọ́ nítorí pé ẹni tó lè mú ni kò lè mọ́ lọ. tó la ilaha illallah hello hello wàhálẹ́kùn sálàmù rọ́ṣmẹ́tùláhì ọ̀bọ̀rọ̀kàtúhù ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. wàhálẹ́kùn sálàmù rọ́ṣmẹ́tùláhì ọ̀bọ̀rọ̀kàtúhù ó kọ́ yín. àwọn ará rẹ̀ wà láti ní kí n bá tù. láti bo. láti ní kí n bá tù lọ àdúgbò. burkina faso. tọ̀ tọ̀ kí ni ìbéèrè yín. wà àdúgbò burkina faso. kí ni ìbéèrè yín o. ẹni mo fẹ́ béèrè lọ́dọ̀ àwọn nípa mo fẹ́ lọ́dọ̀ àwọn olùkọ́ nípa àwọn aṣọ ìnáwó tá a máa rà ní. àwọn aṣọ ìnáwó tí a máa rà ní tí wọ́n padà mú nítorí ọkọ̀ dẹ́nẹ́kọ̀. tó ọ̀dà. bí ẹyin àwọn yẹn. Naam, bẹ́ẹ̀ ni ojú ni Ìsìlámù fi wó kọ́. Naam. padà di alhamdulilayi àkọ́kọ́ pẹ̀lẹ́ maṣọ nítorí àjọyọ̀ tó bá jẹ́ nítorí pé ẹ fẹ́ yọ̀ nítorí dáadáa tó dé ẹ sì fẹ́ máa fi sàmì nígbà tí dáadáa dé bá lágbájá aṣọ tá a mú gbà náà nì láti pẹ̀lú rẹ̀ yọ̀ sí dáadáa tó dé sí à ń bẹ lọ́nkọ́ má sì ń tó burú ń bẹ̀. Hmm. àmọ́ tó bá jẹ́ pé wọ́n làbọ̀ yàn lọ́rùn ni hmm, hmm. wọ́n sì ní dandan dandan àfikọ́ wọ̀ ẹni tí ọba ti wọṣọ ní débẹ̀ ńjọ náà àti pé ẹni tí ọba ti ra san àmì pípọ̀ fẹ́ràn wa ni. àwọn akọ́pọ̀lọpọ̀ nínú wa eré níta jẹ lansa so ọ̀pọ̀lọpọ̀ ní tí ọ̀jẹ̀ ẹlòmíín gbébi àwọn á ní dandan dandan kó tún lọ́ọ́ ra aṣọ kan so eléyìí tí ọba ti sípa làbọ̀rọ̀ ẹni lọ́rùn nínú rẹ̀ tí ó sì jẹ́ aṣọ tí Islam ṣe wíwọ́rú rẹ̀ léèwọ̀ bóyá fọkùnrin àbí fóbìnrin sọ à ń bẹ lóun kọjá pé kò burú eléyìí kò sí nǹkan tó burú ń bẹ lábẹ́ òfin Ọlọ́run ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ Facebook bí ẹ bá sì ṣe ń wò wá ẹ tún gbìyànjú láti máa share rẹ̀ kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà kan lè máa jẹ àǹfààní ẹ̀ ah, hello. màmá nìkún. aleykum salaam wa rahmatulah ó kọ yín o. a jẹ àgbọmọdé wúlẹ̀ látàdé ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín ẹ dákun ọkọ àti àwọn táwọn òbí ti fọwọ́ tó ti gbọ́ kó sí ní nàìjíríà mhm. wọ́n wá fẹ́ tó yìí ṣé ó lẹ́tọ̀ọ́ láti tò ìjìyà sí pé ta ló lẹ́tọ̀ọ́ láti tò ìjìyà fún bàbá ọkọ wà nílé àbúrò ọkọ wà ẹ̀gbọ́n ọkọ wà gbọ́pọ̀ gbọ́gbọ́ sí nàìjíríà. alhamdulilayi tí ọkùnrin tó fẹ́ fẹ́yàwó tí ọba ṣe ń tòsí ṣùgbọ́n tó ṣe pé bàbá ìyàwó tó fẹ́ fi ọkùnrin yẹn tó fẹ́ fi ìyàwó fún un bá wà ń tòsí ọkùnrin tí ó fẹ́ fẹ́yàwó yẹn yóò yan aṣojú tí ọba gbàyàwó hmm. so yóò yan aṣojú kan lẹ́ni tí ọba fọkàn tán. Mm bóyá òbí tiẹ̀ ni àbí ẹnìkan tọ́jà alábàáṣe rẹ̀ ó sì lè jẹ́ ìbátan rẹ̀ pé aṣojú òun ni tí ó bò ń gbàyàwó hmm. yóò gba ìyàwó òun fóun hmm. kìí ṣe pé yóò gbà fúnra rẹ̀ torí ẹ̀ bí wọ́n ti ṣe pé èdè òun náà ni pé bàbá ìyàwó sọ pé òun fi ọmọ òun yìí òun fi fún lágbájá tí ò sí ń bẹ̀ òun ní ìyàwó aṣojú tóun wá sójú ọkọ ìyàwó yóò sọ pé òun gba obìnrin yìí níyàwó fún lágbájá tó ń sojú fún. so àwọn ẹlẹ́rìí náà sì jẹ́rìí síbẹ̀ hmm. ó di ìyàwó rẹ̀ nù. Hmm. lẹ́yìn rẹ̀ wọ́n ṣètò bí ìyàwó sì lọ bọ́kọ rẹ̀ àbí kí ìyàwó sì máa dónlé títí tọkọ fi wá bá. Hmm. wọ́n sì san sọ̀dáàpì àsojú náà lè bá a san gbogbo eléyìí tẹ́lẹ̀rí bá ti jẹ́rìí sí yìgì ti sọnù hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ́ yín bí ẹ ti ń pè. ẹ káàárọ̀ sà. o kọ́ yín o. abdulmanin badmus láti lè ti ṣí. tọ́ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni nípa àwọn tí wọ́n ń láìsí yẹn tó máa lọ kó láti ilé ìlẹ̀ faransé tí wọ́n mọ̀ kó wá nù. Mhm. wọ́n mọ̀ tán. náà iṣẹ́ yẹn a mọ̀ pé gbogbo àmọ̀ pé iṣẹ́ fàyàwọ́ ni nínú islam ojú òní islam fi ó. bákan náà ẹni tí ìbéèrè lẹ́ẹ̀kejì ẹni tí wọ́n wá sí ìlú wọn tí wọ́n wá ra epo nílùú wọn wọn wọ̀ wá pé wọ́n wá ètò ìdáná fún ẹ pé òun fún ọ ní hundred thousand fún owó wọn wọ́n máa fi balance owó ìgbà tí wọ́n wá dé ọ̀hún padà wọ́n di pẹ́ẹ́n tí ọ́fà náà wọ̀nyí àwọn ẹ̀ka àwọn ọ̀dùn nù wọ́n á kó owó níwàá fún wọn á fi ten thousand lékún ọgbà látìgbà náà ó máa ń kó bí right translation ojú àwọn kókó ni ọjọ́ ọ̀kan bíi. ọ̀dà àtìgbọ̀ yín bá wọn. alhamdulilayi ẹni tó yáyàn lówó hmm. so téèyàn wá fẹ́ sanwó yẹn padà fún bí kán ní hundred thousand èèyàn wá fẹ́ san hundred thousand yẹn padà èèyàn wá san hundred thousand ó tún wá bùn ní ten thousand lé sí owó tí wọ́n yá kò burú lábẹ́ òfin ọlọ́run lópin ìgbà tí ọba ti jẹ́ pé wọ́n dá májẹ̀mú rẹ̀ tẹ́lẹ̀ náà hmm. wípé owó tí mo yá ọ yọ ọ̀sán èlé lórí ẹ̀ hmm. wọn ò dá májẹ̀mú rẹ̀ oní ò sì gbá lórí pé ẹ yá mi ń san èlé lórí rẹ̀ ńgbà tí ń bá san hmm. so wọn ò jọ sọ báwọn so eléyìí túmọ̀ sí pé kò burú lábẹ́ òfin ọlọ́run kọjá pé owó tí wọ́n yọ ìwọ ló finú fẹ́ dọ̀ ló gun ẹni tó yá ọ lówó ní nǹkan kan lẹ́yìn ìgbà tó sanwó níta hmm. wọn kì í ṣe lẹ́yìn náà ń pè lówó èlé lábẹ́ òfin ọlọ́run. lẹ́yìn wàá gba náà ọjà tí èèyàn bá fẹ́ máa kó wọlé tó jẹ́ ipò fẹ́ máa ta báwọn aráàlú kó rí i pé ọjà kan ni tó ṣe pé àti wọlé rẹ̀ kò ní fa pọn kò ní fa jàgbọ́n hmm. nítorí pé gbogbo ọjà tó bá kó wọlé tí ó ti fa pọn tí ó ti fa jàgbọ́n kò bùkátà kéèyàn máa ṣèbéèrè ń parí. nítorí pé nísìnyìí dáa pé èèyàn fẹ́ gbé àpò sakasaka tó yẹ kó kún fún wọn ti pè koríko hmm. téèyàn ń fún kẹ́tẹ́kẹ́tẹ́ tó fẹ́ gùn kọjá. so ẹnìkan ò ní sọ pé ń bọ̀ ló ń gbé koríko yìí lọ. so àwọn ọjà tó jẹ́ kí wọ́n máa ní ta ló ní kó gbé ìwọlé sọ́ọ̀mù kí wọ́n ti ní kó ọmọ gbé wọlé. So, so wọn náà gangan fúnra ara rẹ ọba ń béèrè pé lábẹ́ òfin Ọlọ́run kí ni islam rí sí hmm. tẹlifà sọ pé islam ò bínú sí kó kó ráìsì wálé hmm. kó sì máa ta fáwọn èèyàn kó máa fi rówó hmm. níjọ́ tí custom bá wa mú ọ tí wọ́n wá gba gbogbo ráìsì hundred million naira lọ́wọ́ rẹ̀ tó wá di wípé o ti lówó rí o lówó mọ́ látàrí pé ọgbọ́pá sọ wípé ráìsì tó ń kó wọlé bí ráìsì ni kúkú ṣe gbó kí ló burú bẹ́ẹ̀ níjọ wọn bá gbà lọ́dọ̀ rẹ̀ tó tún ní padà wá bá wa pé ẹ̀yin náà lẹ́sìn ní kí n máa ta ọ́ tiwa ti wá jẹ́ tiwa ti jẹ́ tiwa jẹ́ pé ráìsì ni kò sí tó burú nù kọ́ ta ráìsì hmm. àmọ́ ọ̀nà olóko gbà tó fi kó wọlé tí òfin ní dáa pọn hmm. wọ́n ló kù sí lọ. hello. hello. hello waaleykum salaam wa rahmatulahi wa barakatu. kuma tó kí ni ìbéèrè yìí. àwọn ìbéèrè nípa ọ̀rọ̀ àwọn mẹ́ẹ̀sì yẹn torí pé nínú wa yàn yín ọ̀padà bá dé wípé àwùjọ wa òun tí wọ́n ṣe tó yìí torí pé àwọn ọ̀rẹ́ wa bí wọ́n kó fún àwọn aráàlú torí pé iṣẹ́ tí àwọn obìnrin kàn ṣe jù níṣẹ́ nìyí náà á fẹ́ gbé lọ́dọ̀ àwọn ṣèkó wa ẹ̀yìn kí bá aṣọ gbólóhùn lórí rẹ̀ pa. lórí iṣẹ́ nọ́ọ̀sì àbí. ṣé o fẹ́ pé owó tẹ̀wọ̀n ẹnì nǹkan náà gan tẹ́ ń ṣe bí. hello hello hello. ǹjẹ́ tí yẹn bá mú sóra wa lẹ́yìn fàtíà tí yẹn bá mú sóra wa lẹ́yìn fàtíà tó yẹ kó yẹra ta la sóra tọ̀ kà ní ẹ̀rọ tó máa ń yẹra kẹlẹ́ kejì báwo ni ọlá àlàáfíà ní àgbẹ̀. hello. ọ̀rọ̀ ṣàràmọ́ ní ọ̀rọ̀ ṣàràmọ́ ní ọ̀rọ̀ hello. màjí ẹ farabalẹ̀ gbọ́ wa má. àwọn kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì la gbọ́ so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì pé tó bá pé súrà ta kí lẹ́yìn fati àníraka alákọ̀ọ́kọ́ ọ náà ni wà dọ́ha sàtúnlẹ̀ hmm. kí wà dọ́ha náà lẹ́yìn fati àràkà kejì kó sí ní tó burú mẹ́. Hmm. ṣùgbọ́n ọ̀tá kúbá nàbì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe hmm. ànàbì sallallahu alaihi wasallam súrà tó bá kí lẹ́yìn fati àràkà alákọ̀ọ́kọ́ kèésù náà ni ó tún ké lẹ́yìn fati araka ẹlẹ́ẹ̀kejì hmm. àyàfi lórí ìrìn àjò wọn lànà bí ṣe bẹ́ẹ̀ rí lórí ìrìn àjò hmm. tọ́kẹ́ súrà tó ké lẹ́yìn fati a kínní náà ló tún ké lẹ́yìn fati araka kejì lórí ìrìn àjò ni kìí ṣe gbàtọ́ wà hmm. yín o. salaam wa rahmatulahi wa eh, àwọn wa. ẹ ṣeun. ọlọ́run á jẹ́ ká rí wọn pé insha allah kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín. ọ̀dà ó ti já dànù. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kàn yín bí ẹ ti ń pè yín. ìyá sì láti jùmọ̀ sọ kí ni ìbéèrè yín ẹ dákun ẹni tó ń kojú òkú tí ó ń dún ìkọ́mọ́ pìmọ̀ ẹ kọ́ dákun ó kọ yín. àgbèrè wá sí ìlàtúgbòmọ̀sọ. kí ni ìbéèrè yín question mi ni pé ẹjọ́ tí wọ́n bá ń ṣe sọ́láàtì lọ hmm. ìmáàmù wà ní dúró hmm. so ẹni tó wá pẹ̀lú ìmáàmù tó ń ṣe sọ́láàtì lọ ẹ̀ tẹ̀sẹ̀ wá ń rìn ó wá bẹ̀rẹ̀ hmm. láti ta tẹ̀sì yẹn ìjọba ò ní sọ́láàtì bákan náà ẹni tó ń ṣe sọ́láàtì lọ bóyá àwọn ọmọ tó kó tẹ̀sẹ̀ ọ̀kan wá yan ọ̀kan jẹ́ wá lẹ ọmọ náà kù báwo ni sọ́láàtì ẹni yẹn náà ah. ẹni tó ń ṣe sọ́láàtì tó jẹ́ pé fóònù ń bẹ wájú rẹ̀ ń dún ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ́ dákẹ́. ẹni tí máa ń ṣe sọ̀lá gbogbo nǹkan tó lè kó àìrójú báyìí lórí sọ̀lá kò gbọdọ̀ jẹ́ kó wà ń tòṣì ọ̀hún bí à ń ṣẹ̀ tí nǹkan kan wọ̀nyí báyìí wàá fi sí jìnnàjìnnà nítorí pé gbogbo tí ó bá ti mọ ọkọ àròjù pẹ̀lú sọlá títọ̀ ń ṣe yóò bá sọlá ti rẹ jẹ́ yóò jẹ́ kọ́kàn rẹ̀ ọmọ sí ń bẹ̀. Hmm. so aburú tó sì wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ ní ìsìn ansẹ̀tì wà ńlẹ̀ èèyàn wà ń dùn <laughs> ansẹ̀tì wà ń dún èèyàn wà ń lọ sísàlẹ̀ láti lọ pa fóònù rẹ̀ wọ́n dájú pé sọlá ti ti bàjẹ́ nítorí pé ní tí ìsara sọlá tó ti kí bọ́nú ọ̀sọ̀dà èyí tó ń sìn sìn kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ púpọ̀ ni lílọ sílẹ̀ pípa ansẹ̀tì pípadà sórí ìdúró hmm. wọ́n á ṣẹ̀ṣẹ̀ fọkàn sórí sọlá ṣòwò hmm. dájú pé eléyìí ń pọ̀tọ́ náà. wọ́n ní tí àwọn ọmọdé kéékèèké bá wà lẹ́gbẹ̀ẹ́ nínú sọlá tọ́ka nù wọn tẹ́ ń kàn kejì ní kò bó lèèyàn ti ṣe ní òdi wọn béèyàn ti ṣe ní kan rẹ̀ lórí sọlá èèyàn nínú wọn jìnnà sẹ́nì kejì ká pé àwọn méjèèjì ń bẹ lápọ̀ tún kan wá sápò sí kan bẹ lápọ̀ tún. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ó kọ́ yín bí ẹ ti ń pè. Ó kọ́ yín o àti bí ẹ ti ń pè. Sùláìmọ̀ ló ń sọ̀rọ̀ Adéjì láti Rádà Kúmọ̀sọ̀. Kí ni ìbéèrè yìí? Mo ní kí n béèrè lọ́wọ́ Dọ̀kítì pé bí ẹ bá ń lọ wẹ̀, mo wọ̀ sani kùn. Tí mo dẹ̀ fi omi sẹ́nu. Mm-hmm. Mo wá ṣèkàwà tí mo ṣe àṣẹ lọ́la ìlà ìlà lọ. Ṣé ìyẹn lè kí o bẹ́ẹ̀ láì fẹ́ tó tọ́lù àṣù. irú ẹ̀ wo ṣé irú ẹ̀ wo ẹ̀ là fúnra yín. nọ́mà ìwẹ̀ bí wọ́n fẹ́ wẹ̀ nípa ìgbésí iṣẹ́ láàárọ̀. tọ́ alhamdulilayi ìwẹ̀ tí à ń wẹ̀ lójoojúmọ́ à ń wẹ̀ kànkàn àti ọṣẹ hmm. so àti wá wẹ̀ tán a wá fi omi sẹ́nu a ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah sá lè fi irú ẹ̀ báwọn a lè fi ṣe sọ̀lá rárá o hmm. rárá rárá torí pé ìwẹ̀ tẹ́ ń wẹ̀ yẹn ìwẹ̀ gbádùn ni wọ́n ń pèlè yẹn kì í sì ìwẹ̀ tó fi ṣeré àtúnikẹ́ máa wẹ̀ bí ìwẹ̀ jánábà hmm. tó bá pé ìwẹ̀ jánábà lè bá wẹ̀ tẹ́ wá parí ìwẹ̀ yẹn láì jẹ́ pé ẹ ṣàlùwàlá tẹ́ ẹ lè fi irú ìwẹ̀ yẹn tẹ́ ẹ lè fi ṣe sọ̀lẹ́ àbẹ́ ẹ lè fi ṣe sọ̀lẹ́ hmm. eléyẹn lọ̀rọ̀ wà lórí ẹ̀ nínú òfin ọlọ́run hmm. apá kan nínú àwọn olùmọ̀ wọn lè fi ṣe sọ̀lẹ́ nítorí pé àlùwàlá ìmára kékeré ni ìwẹ̀ tẹ́ sì rí ìmọ̀ra kékeré a sì máa pòórá sínú nílá hmm. torí rẹ̀ ń tá a lè fi kékeré sí a lè fi nílá sí nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ sọ pé ká má fi ìwẹ̀ jánábà lásán gan ká má fi ṣe sọ̀lẹ́ à hmm. nítorí pé tí ìwẹ̀ jánábà bá jẹ́ pé kò lálùwàlá nù kò tó láti fi ṣe sọ̀lẹ́ pàápàá jùlọ àyọnu àfimú àfẹ́ omi dànù àsìfomi patí nítorí tá a bá ti ṣe àwọn nǹkan bíi mẹ́rin tá a wí yìí á rí i pé gbogbo ojúlówó ń tàǹsí nínú àlùwàlá náà ti wọnú wẹ̀ nù tó bá jẹ́ pé ìwẹ̀ jánábà tá a wẹ̀ o tó ń tipa àṣàlùwàlá nù ẹ̀ ṣùgbọ́n amómi àfi yọnu afa omi sí máa fẹ́ dànù a sì tún fi omi àfi pa etí wa àjẹpọ̀ àlè fi ìwẹ̀ jánábà wa àlè fi ṣe sọ̀lẹ́ à wàyí wa kíyèsí pàtàkì lára béèrè tẹ́sẹ̀ ẹni tẹ́ bá tún wẹ̀ irú wẹ̀ ìgbádùn tán wípé sẹ́ẹ̀ fomi sẹ́nu kẹ́sì àṣẹ náà la òfin ọlọ́run ọba ọ̀sọ́ pé ká fomi sẹ́nu ká tó sọ pé ashadu an la ilaha illallah lẹ́yìn àlùwàlá àlà ọlọ́run sọ pé ká fomi sẹ́nu so ṣùgbọ́n òfin ọlọ́run bá fi yé wa wípé tẹ́ ẹ bá àlá tán ẹ lè máa wo sámà kẹfì sọ pé ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu ana muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni mina tawabi tawwabin wa ja'alni mina al-mutatahhirin. sòfin ọlọ́run sọ pé ẹ lè máa wo sámà gẹ́gẹ́ bí ìmáàmù Nasa'i ṣe gbá tètè jáde lórí eléyìí hmm. ṣùgbọ́n òfin ọlọ́run sọ wípé kẹ́ ẹ bomi sẹ́nu òfin ọlọ́run sì sọ pé kẹ́ ẹ náwó kankan kẹ́ ẹ náwó màkà kankan gbà tẹ̀ ń bá ń wí bẹ́ẹ̀ hmm. àmọ́ òfin ọlọ́run sọ pé kẹ́ ẹ máa wo sámà ìwẹ̀ tẹ́ wẹ̀ tẹ́ fi ọṣẹ wẹ̀ àti kàìnkàìn kìí ṣe wẹ̀ tí wọ́n ń sọ pé ìsìláàmù ní abẹ́rẹ́ lè fi ṣe sọ́lá tẹ́lẹ̀ náà tó bá jẹ́ pé ti kọ́kọ́ sàlùwàlá nínú ìwẹ̀ jánábà yín o tí àlùwàlá àwọn òsì bàjẹ́ títí tẹ́ fi wẹ̀ tán kò sẹ́ni tó lẹ̀ lè fi irú àlùwàlá bẹ́ẹ̀ ṣe sọ́lá àlùwàlá ti ń bẹ nínú ìwẹ̀ jánábà ṣùgbọ́n ìwẹ̀ ọṣẹ àti kẹ̀kẹ́ kìí ṣe léyìn ẹ̀ lè fi ṣe sọ́lá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kàn gbára gbóná ni. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight bí ẹ ṣe ń gbọ́ wàyí náà lẹ́tún lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wo mi wọ facebook ẹ máa fi ọ̀làdùnní belò ẹ máa fi wá ẹ sì rí wa bí a ṣe ń ṣe ètò náà lọ́wọ́lọ́wọ́. hello. wa alaikum salaam wa rahmatullahi ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. amílù tajudeen ń sọ̀rọ̀ tọ́jú wa. láti wo. hello sir. láti wo lẹ ti ń pè yìí. láti dèrò. kí ni ìbéèrè yín. àti dèrò léwé. ọ̀dà zero nine hello. wa rahmatulahi wa barakatu. ọlọ́run ni o. ó kọ yín. ìjọba kúrò ọkàn ilé lórí orúkọ mi náà mo bá síwájú kúmọ̀ méjì ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́ bá ṣe ń sọmọ ọdún iléyà Hmm. ká tó lọ nílọ pati wa tí hmm. ọ̀wá fẹ́ẹ́ fi gbogbo ara sí àǹfààní àpéjọpọ̀ yìí bá ṣe ń wo yìí hmm. ọ̀nà wo la gbà pa ẹran. pàtẹ́jì bẹ́ẹ̀ ni ẹlẹ́kejì ni pé lọ́pọ̀lọpọ̀ wọ́n máa sọ̀rọ̀ lórí insurance kí ni àti Islam kọ sí insurance ṣíṣe bóyá èèyàn yìí sún ọkọ rẹ̀ ni àbúrò ìṣẹ́ ní property rẹ̀ kí ni àti Islam kọ sí insurance bẹ́ẹ̀ ni kejì lélẹ̀ ọlọ́run sẹ́ńdẹ̀sán lóore. alhamdulilayi. Eh, wọ́n ní gẹ́gẹ́ bí ọdún léyà tí ń ṣe ń bọ̀ yìí báyìí ṣe ti eh, ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní pé nígbà tí lè máa ń bá pẹran léyà káwọn èèyàn náà tó pa tiwọn. Hmm. so báwọn ṣe ṣe ń wo nǹkan lọ kò dájú pé inṣàlá ó dájú pé inṣàlá ó dájú pé àwọn èèyàn lọ sí rí ìdí inṣàlá inṣàlá inṣàlá mádàm tí ń lọ ṣe júmọ̀ ẹ lọ sí rí ìdí náà inṣàlá. so eh, àmọ́fin ọlọ́run kò sọ wípé ó dìgbà lè máa ń bá tó pẹran kẹ́ tó pa tí tòfin hmm. ọlọ́run sọ bẹ́ẹ̀ imam malik rahimahullah ọlọgbọ yé pé ẹ má pẹran ó dìgbà tí lè máa ń bá tó pàtẹ hmm. kò sì sọ pé dandan dandan àfi tí lè máa ń bá tó pàtẹ ní eid hmm. nítorí pé ìmáàmù lè má mẹran rẹ̀ wá sí eid ṣùgbọ́n òun sọ pé nígbà tí lè máa ń bá pẹran lẹ́tọ̀ọ́ pẹran hmm. àgbọ́yé tí imam malik wá níyì ó tako gbogbo olùmọ̀yókù àwọn sọ wípé ẹran pípa fún ó ní í ṣe pẹ̀lú ṣíṣe sọ̀látùl tá a bá ti parí sọláàtù làyíd tá a parí sọláàtù làyíd ẹni fẹ́ pẹran àsìkò ti tó fún láti pẹran àbùkátà hmm. láti de lè má mú kankan nítorí pé lè má mú ó lè má rówó rẹran lọ́dún kan tí ò bá rówó rẹran tí a lọ bá wẹran túláàsì ni hmm. ó sì ṣe ṣe pé lè má mú rówó rẹran amẹ́ran wá sí à ń ṣe lọ kó tó pa parí ẹran jákùn ẹran lọ sòwòfin ọlọ́run ọba ò sọ pé dandan dandan gbà ó dìgbà tí lè máa mú kan bá tó pa ẹran iléyàkẹ́ tó pa tí ń hmm. tẹ́ ẹ bá ti parí sọ̀láàtì làáyid àsìkò àti pẹran ti tó hmm. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní kí ni Islam lórí sí insurance Islam sọ pé insurance kò bá jẹ́ pé insurance property kò bá insurance ẹ̀mí tó ń pè ní life insurance hmm. àbí gbogbo insurance tó ní ṣe pẹ̀lú trade tó ní í ṣe pẹ̀lú káràkátà hmm. Islam sọ pé ojú ọ̀nà kan ni nínú ojú ọ̀nà àti jẹ́wọ́ àwọn èèyàn níjẹ̀ ìbàjẹ́ so ìyẹn jẹ́ burúkú ni because gbogbo insurance tẹ̀ ń san náà ní ìsìn kí ni result yẹ hmm. ní ìsìn ẹ̀yìn ẹ̀ ń ṣọ́ ọmọ tó yín ẹ insure mọ́tò yín pẹ̀lú seven thousand naira hmm. èmi náà ṣe bẹ́ẹ̀ seven thousand tọ́hún náà ṣe bẹ́ẹ̀ seven thousand ẹ wá wòye mọ́tò tí ń rìn lójú ọ̀nà tó ń gba insurance hmm. ẹ wòye millions táwọn insurance company tó ń kó jọ tá a wá lẹni torí kọ́bọ̀ kan gbà lẹ́yìn ọ̀rẹ́ yìí hmm. tí nǹkan bá ṣe mọ́tò yín ta lẹ́ lọ bá kọ́nà tó bá pẹ́ bá mọ̀nà tó gbìyàn dọ́fíìsì àwọn insurance yẹn kọ́ dájú pé rìn kankan mú bọ̀ ẹ kàn náwó ọkọ̀ tẹ́gun lọ síbẹ̀ ẹ̀ nà dànù ni so eléyẹn báàbù min abuwaabi akele amuwaali nasi bil baatil òfin ọlọ́run sọ pé ojú ọ̀nà kan nínú ojú ọ̀nà tá ti ń jẹ wọ àwọn èèyàn ń jẹ ìbàjẹ́ á hmm. rọ àwọn ìjọba wa kún kíyèsí àárín yìí à ń sọ pé kò sówó nàìjíríà ìyà ń jẹ wá a tún wá sí oríṣiríṣi ọ̀nà eléyìí tó yẹ pé àwọn èèyàn tún fi ń dùpò àwọn fi ń yàn wá jẹ hmm. gbogbo owó insurance owó insurance tá à ń san especially ẹ̀wọ̀n motonis gbogbo èèyàn gbọ́dọ̀ gba owó insurance gba owó insurance àǹfààní wo ló ṣe fún hmm. àǹfààní wo ni insurance kan ṣe fún ẹ wá wò seven seven million lọ́nà iye mọ́tò tí ń rìn nínú ìlú ẹyọ kan hmm. lọ́dọọdún wọ́n sì ní tí ọba gbà ọlọ́pàá náà tún dọ́ọdún yọ máa pẹ́wọ́ insurance dà láì jẹ́ pé ó náà gba rìtọ́ọ̀nù kan lọ́dọ̀ insurance company hmm. so gbogbo eléyìí ọ̀nà àti jàǹbá àwọn èèyàn ni ọ̀nà àti jẹ́wọ́ wọn níjẹ̀ jàǹbá ni hmm. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ insurance kan wà tí islam faramọ́ tó bá pa lè ṣe wọ́n ń pè ní àtàmínú ni. insurance ríran ara ẹni lọ́wọ́ ó náà ní wípé ládùúgbò tẹ̀yìn wa sọ ẹ̀yin tọ́lọ́wọ́n ọba tó ní kẹ́ ẹ rí jájẹ yàtọ̀ sí pákó hmm. ẹ máa kó owó kan jọ ẹ máa kó owó kan jọ ẹ máa kó owó kan jọ owó yun ẹ wàá fi san ẹni tí yàrá ń jẹ nínú àwọn tẹ̀ ń jọ ń gbàdúgbò hmm. ẹni tá a rẹ̀ ń ṣe tí olówó tí ó fi tọ́jú ara rẹ̀ hmm. ẹni olówó tí ó fi tọ́mọ rẹ̀ ń léèwé ẹni tó ṣe wípé nǹkan kan dé bá kò ní bí ó ṣe yanjú ẹ̀ bóyá jálù bóyá rélù pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé gbogbo ẹni tẹ́ bá fowó ràn lọ́wọ́ kò fi kọ́bọ̀ dá sí hmm. nítorí tó náà bá ti lè dá kọ́bọ̀ nú ẹ̀ ó ti dè wọ̀ hmm. nítorí pé ó ti di qardan jarra naf'an ọyẹ hmm. anyin lówó fẹ́ fi gbàǹfà nínú kò gbọ́dọ̀ dá kọ́bọ̀ ń bẹ̀ ẹ̀yin tọ́lọ̀ ń fún ẹ̀yin lẹ́ẹ̀ máa dáwò ń láti fi ran àwọn ẹni tí ò bá ní tẹ́ fi máa ràn wọ́n lọ́wọ́ náà. jazakumullahu khairan zero nine zero five one six four five four three plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ yìí wẹ́n ti ń pè. tẹ̀mí àtọ̀ àti iléèwé. kí ni ìbéèrè yìí. wọ́n gbè tí mo fẹ́ béèrè wọ́n ní àlùjọ náà ọmọ ó wà lábẹ́ ìgbésẹ̀ yẹn hmm. ó tún wá lálùjọ náà ìyàwó wà lábẹ́ ìgbésẹ̀ ọkọ rẹ̀ hmm. tí yàrá wa péyàn tọkọ péyàn kí lè fẹ́ ọlọ́run ta ni kí wọ́n kọ́ lò bóò lẹsẹ máa kí ó tó wà pé àlìjẹ́nà ọmọ ọ alábẹ́ gìgísẹ̀ ìyá rẹ̀ àlìjẹ́nà ìyàwó ọ wà lọ́dọ̀ ọkọ gbogbo ẹ̀ kò ẹ̀ sì ẹ̀ sì gbọ́yé bẹ́ẹ̀ ni àwọn òbí wa àti wàlìjẹ́nà wa hmm. ó ní í ṣe pẹ̀lú bóò la ṣe ń ṣe pẹ̀lú wọn hmm. ó sì ní ṣe pẹ̀lú báwo la túká pẹ̀lú wọn. Hmm so àlìjáná máa ń bẹ lábẹ́ gègísẹ̀ ìyá rẹ̀ hmm. torí ẹ̀ ló jẹ́ pé ìyá rẹ̀ bàbá rẹ̀ ó gbọ́dọ̀ rí pọ̀ ń ṣe dáadáa sí wọn hmm. o sì gbọ́dọ̀ rí dájú pé dáadáa lẹ fi túká ọ̀rọ̀ pé wọ́n ń ṣe mùsùlùmí iná lọ́fà ló fi ń sìwà hù sí wọn ló fi máa bá wọn sọkọ̀ bá kùn gbé ọ̀rọ̀ tó fi máa jágbe má wọn hmm. kò o gbogbo òbí pátá polongodo tó bá kún lọ bá bí ọ ó gbọ́dọ̀ ṣe dáadáa sí ṣùgbọ́n dáadáa tó sì sí kò gbọ́dọ̀ mú ọ ṣe tó fi sẹ́lọ̀ nítorí pé kò sí ìgbọ́rọ̀ sí ni lẹ́nu kan tó nítumọ̀ tó bá ti jẹ́ pé yóò mú ni lùgbọ́ ọlọ́ torí ẹ̀ àwọn òbí wa wọ́n ní ìwọ̀ ńlá lórí wa àbọ̀rọ̀ ti torí pé wọ́n ṣe mùsùlùmí káwa máa ṣàìdá sí wọn torí pé tó bá rí bẹ́ẹ̀ àwọn lè dáká tí o lè fún wàrà àmọ́ tó lè dá wàrà nù wọ́n ṣe sábà bíi kí wọ́n má ra àlùjáná wọ̀ kódà kó ṣe kọ́ máa ná làwọn so eléyìí jẹ́ báwọn so ọkọ kúmọ̀ àtìyàwó ọ̀rọ̀ kọ́ ga o hmm lórí pé àwọn obìnrin púpọ̀ wọn kọ́kọ́ kún kankan o hmm. nítorí wọ́n lè máa pa àwọn fọkọ dí gẹrẹwu hmm. so pé ọkọ bí ọmọ ọ̀dọ̀ gbẹ̀wù dání kò sí ọkọ kan tọ́jọ́ kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọkọ ló pàtàkì anabi sallallahu alayhi wa sallam nínú tírà as-sunan ti al-imam an-nasa'i rahimahullah anabi ilé arábìnrin kan wọ́n ní sọ ti lọ́kọ ni wọ́n ní bẹ́ẹ̀ ni mo ti lọ́kọ báwo wá ni ìṣesí ìwà àtọkọ rẹ ti rí obìnrin bá dákẹ́ anabi ní kíyèsí o fa innahu jannatuki wa naruka ọkọ rẹ làlìjánà rẹ òní náà rẹ ọkọ rẹ làlìjánà rẹ òní náà rẹ ẹ oníbèrè wa ni ọlá mama pènyà ọkọ náà pènyà hm. títa ni kí ada tani ká dá lóhùn lákọ̀ọ́kọ́ dipa hm. tó di pa kejì sí kejì hm. so ọkọ lẹ́kọ̀ọ́kọ́ dá lóhùn náà ọkọ lẹ́kọ̀ọ́kọ́ dá lóhùn náà gbàdé ti ti pẹ́yìn dá ẹ lọ́kọ tó ṣe kọ́ fẹ́yìn ó so yìgì pẹ̀lú yín tó fẹ́ gèsè pẹ́ kan kó lọ bẹ́ẹ̀ nìkan o báwọn hmm. yẹn ṣe máa ń ṣe yẹn o hmm. ọkọ yín gangan ni tó fẹ́ yín ọ̀lẹ́kọ̀ọ́kọ́ dá lónà ṣáájú kó tó kan pẹ́ dòbí yín lọ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ káwọn òbí náà sì máa bínú káwọn máa tan ara jẹ torí pẹ́lú mi kò nǹkan kan mà yọ máa bínú èmi bàbá rẹ mi ìyá rẹ mo pè ọ ọ̀ wá mi lóhùn ọkọ lọ́nkọ́kọ́ ń dá lóhùn ọkọ ní ọkọ dá lónà bófin ọlọ́run ti ṣe wí nù jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ mi ni hamidu tajudeen. láti bo. láti di òrò léwé. kí ni ìbéèrè yín. mo kí bẹ́ẹ̀ ni mo kí àwọn olùmọ̀ wa. Hmm. ẹ ṣé o à ń gbọ́ yín. yà á kí àwọn. ọ̀dà hello. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. Ah, abdulrahman láti dubai. kí ni ìbéèrè yín. ẹ jọ nípa question tá béèrè ní last week nípa ọ̀rọ̀ mosque. ìjọba mhm. ìṣẹ̀lẹ̀ ní pé mosque yẹn mosque ẹnìkan ló ń kọ síbi ẹ̀gbẹ́ ilé mhm. so àkànwárí ni àwọn yẹn ń ṣe ìrànlọ́wọ́ lórí ẹ̀. tòun mm-hmm. la ṣe bèrè pẹ̀sẹ̀ pé ṣé pẹ̀sẹ̀ ṣé mọ́sídìí tẹ́ pé àdúgbò ọ̀tẹ́ pé àwa la bẹ̀rẹ̀ láti lẹ̀. tò mm-hmm. àwa kẹ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ yẹn bọ̀ ó sì kù pé kò sí parí ó sì kú báyà bí ilẹ̀kùn àtàwọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kan. náà wọ́n ti dá yín lóhùn rẹ̀ náà ó yá kí ló ìdáhùn tí wọ́n sọ ni pé bóyá ká ká lágbára lórí ẹni tó lè máa ṣe. tẹ́ ti mọ̀ padà dálẹ̀ ni wọ́n máa ṣe ń bẹ̀ ẹ jáwọ́ wá mọ́ṣáláṣí mi ràn wọ́n lọ́wọ́. tó ti yé yín báyìí. bóyá ojú òpó ọ̀jẹ̀ kí wọ́n gbọ́ àgèrègè ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó ẹ dákun mo fẹ́ béèrè kan lọ́wọ́ àwọn ṣèkì ni. pé. àwọn kọ mi láti Ìlọrin. kí ni bẹ́ẹ̀ mọ́yá à ń àwọn kọ́mpìnì kan wà ní ọ̀dọ̀ wa níbà yìí tí wọ́n rẹ́jísà pẹ̀lú wọn pẹ̀lú thirty nine thousand naira. Mhm. wọ́n á fún yín sí gúrùpù kan gbogbo àwọn tí wọ́n bá ti wá rẹ́jísà lọ́wọ́ abẹ́ yín ní gúrùpù yẹn wọ́n mọ̀ fún yín ní three three thousand naira. ẹ máa invite àwọn èèyàn wá sọ́dọ̀ wọn àwọn èèyàn máa rẹ́jísà gbogbo ẹni tó bá ti wá rẹ́gísítà lọ́dọ̀ yín wọ́n mọ̀ fún yín ní three three thousand naira. olùwò mhm, ni islam fi wo ìbáṣepọ̀. padà àti gbèsè. alhamdulilayi eléyà n tẹ́ ń sọ yẹn ó ní í ṣe pẹ̀lú networking business. naam. so àwọn networking business islam ò fara mọ́. Hmm. ó ń bẹ nínú onínájọ́ kan náà àpèjúwe ọ̀nà tó ń gbà jẹ́wọ́ àwọn èèyàn bil batil. báàbò min abwaabi akli amwali nasi bil batil. wọ́n sọ pé jahala wà ń bẹ gharar sí wà ń bẹ. Hmm. wa fihi aklu amwali nasi bil batil torí rẹ̀ kò tọ́ hmm. ẹ jẹ́ ká wá ṣe ká ṣiṣẹ́ tó wúlò hmm. ẹ jẹ́ ká ṣiṣẹ́ eléyìí tó hàn tó làgara hmm. eléyìí tó kí gbogbo níta bá rí bẹ́ẹ̀ yóò wa lọ́rùn kò ní jẹ́ pàǹjára mu. ẹ salaamu aleykum wa aleykum salaam wa rahmatulahi fi wo bitcoin àti foreign exchange láàrin Uh, bitcoin àti bóyá forex exchange tí wọ́n ń ṣe islam farama nítorí pé ẹ fẹ́ fowó fi gba owó ni hmm. òfin ọlọ́run sì sọ wípé ẹ gbọ́dọ̀ ta owó oríṣìí kan náà fi gbarú rẹ̀ hmm. àyàfi kọjá pé òǹkà wọn dọ́gba hmm. bí ká mú one thousand naira wá ní ìsìn afẹ́kùn ọba wa sẹ́ẹ̀ kò burú ká fi náírà fi gba náírà àmọ́ májẹ̀mú rẹ̀ ní kó jẹ́ yẹ́dàn ò sì gbọ́dọ̀ ju kan lọ yadan bi yad mithlan bi mithl. naam. one thousand odindi láfi gba one thousand wẹ́wẹ́. ìyẹn ni pé náírà kọ̀ọ̀kan wẹ́wẹ́. naam. hundred hundred naira wẹ́wẹ́. so àmọ́ gbọ́dọ̀ jẹ́ fún mi wọn náà gbà. so kò gbọ́dọ̀ sí pé lọ́kàbọ̀. pẹ̀lú owó sọ́wọ́. tó bá ti di lọ́kàbọ̀ hmm. ó ti di rìbá. Hmm. tó bá wá yàtọ̀ ikú afẹ́ gba franc sefa pẹ̀lú náírà. naam. afẹ́ gba náírà pẹ̀lú franc sefa. naam. afẹ́ gba dọ́là pẹ̀lú náírà hmm. afẹ́ naira náírà gba dọ́là hmm. kò sí tó burú náírà kan wọ́n lè ṣẹ́ níye tó wù wọ́n ṣẹ́ hmm. ṣùgbọ́n kò jẹ́ pé lọ́kàbọ̀ wọ́n jẹ́ àtọwọ́dọ́wọ́lẹ̀ kan náà wọ́n gbà bitcoin nísìnyí kò sí ọwọ́ sọ́wọ́ mẹ́ bẹ́ẹ̀ náà ni forex exchange kò sí ọwọ́ dọ́wọ́ mẹ́ di torí wọn sọ pé Hmm. fabi'u kayfa shi'tum idha kana yadan biyad tó bá jẹ́ pé àwọn owó yẹn bá ti yàtọ̀ ẹ̀ ta bó bá ti ṣe wọ̀ fún yín àmọ́ gbọ́dọ̀ jẹ́ ọwọ́ dọ́wọ́ hmm. ọwọ́ sí ọwọ́ ọ̀kan gbọ́dọ̀ pẹ́ hmm. bitcoin tẹ́ ń sìn sọ̀yìn sówó ni ẹ rí i pé àwọn ẹni tá gbé wá náà wọ́n ní kì í sówó wọ́n ní new system táwọn èèyàn fi máa náwó ni ẹ kàn máa gbọ́ǹkà ní ẹ̀ ní rì so ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ lóyìnbó náà tí wọ́n ń tà tí wọ́n ń gbé ká ọpọlọpọ náà gbà wọlé hmm. ló dé tí wọlé hmm. àwọn náà sọ pé ewu wà ń bẹ hmm. àwọn èèyàn ń ṣòfò ń bẹ ń dànù nínú rẹ so ìdínú lẹ́yìn islam ò tẹ̀ gbà wọlé lẹ fi owó àárí tí ń islam sọ pé rìbá náà. káfílẹ̀ lọ́wọ́. wàhálà sàlámù ọ̀hún ọkọ̀ ti ń pè abu sumaya ló sọ̀rọ̀ ta láti kọ. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mẹ́ta mo fẹ́ béèrè báyìí. ẹ bẹ̀rẹ̀ ẹyọ kan ah. tọ́ba di lọ́sẹ̀ tí ń bọ̀ fẹ́ máa béèrè yòókù. ìjọba mo fẹ́ béèrè pé ẹ̀ka pé ọkùnrin tí ó já sí pé ó níyàwó ta mm-hmm. ṣùgbọ́n ọlọ́run kò tí kò tó á tì tó wá ṣẹlẹ̀ pé wọn àti ìyàwó yẹn wọ́n ní wọ́n ní ìsọ̀rọ̀ àtàǹtì ṣá mm-hmm. ọkùnrin yẹn kò ṣe déédéé kò ṣe dára síyàwó rẹ̀ ṣá tó ta ọ́lẹ̀ ti bímọ méjì ọkùnrin kan obìnrin kan tí wọ́n fẹ́ pín yàtà ṣé mo fẹ́ bẹ̀rẹ̀ ta ló lẹ́tọ̀ọ́ sí ọmọ yẹn ta. ọ̀dà báwo lọ ṣe máa lọ́mọ yẹn ta. náà a ti gbọ́ yín. ọkọ ni pé ẹ sọ pé ọkùnrin tó fẹ́ ìyàwó yẹn hmm. kò sọ igi. náà kò sọ igi. sọ̀rọ̀ wa tún ní wọ́n tún wọ́n síra wọn gbọ́ yé wọ́n fẹ́ pín yà. tàlẹ́ ni tọ́lẹ́tọ̀ sọmọ obìnrin lọ́ọ́ lọ́mọ yẹn kí n ṣe tọkùnrin torí pé tọ́ bá lọ mọ́ ọmọ ọjà lè. <laughs> nítorí kò sí yìgì ọmọ tóbìnrin bá ti bí láì sí yìgì obìnrin lónìí. anabi sallallahu alayhi wa sallam mm. ó ní alwaladu lil firash mm. walil ahir al hajar mm. obìnrin ló lọ ọmọ tó bá yẹ pé zina lọ́gbà bí ọkùnrin tó bá ṣe zina òkò ló wọn jẹ òfo ní òmù so eléyìí jẹ bó ṣe jẹ kó ní nǹkan kan tó fẹ́ gbà ń bẹ̀ wọn torí pé àṣedànù ló ṣe àṣedànù tó sì ṣe náà ló jẹ́ kó pòfò. tó jazakumullahu khairan ibi náà láti máa ṣẹnu rí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́run fi san án lẹ́sàn-án olórí láyé bí àti ní ọ̀làlẹ̀ kéyàmọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣànú ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sáwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láì yọ àbú àmínà àti àfa ismail tí wọ́n dìjọ kọ́ ọ̀rìn wá sílẹ̀ ọ̀làdùnúgbèlè lóko tèmi títí ọjọ́ mẹ́jọ ìní tàtún pàdé pọ̀ lásìkò yìí kan náà ní mọ̀dẹ́gbẹ́ fún wa pé sálámù alaykum wa